والصلاة والسلام على محمد بن عبد الله وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí olùkọ́ wa ní kíkí ti Islam ìké Allah ọlá rẹ̀ ọlá rẹ̀ àti ìbùkún rẹ̀ kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín. lórí ìkànnì yìí Taalim TV mo kí wa káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni kí Allah kó kó wa yọ. alẹ́ òní ni. ni alẹ́ sábtì déètì òní ni ọjọ́ kẹjọ oṣù kọkànlá oṣù bulikọ́ádà ọdún fourteen forty two. ohun tí à ń ṣe lórí ètò yìí òun ni dídáhùn sí àwọn ìbéèrè ọ̀kan òjọ̀kan lórí ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹni tó fẹ́ lọ́kọ ẹni tó fẹ́ láya ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọkọ àti aya àti àwọn ọmọ rẹ̀ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìgbéyàwó àti ìkọ̀sílẹ̀ àwọn ìpèníjà ìgbéyàwó gbogbo ìwọ̀nyí là ń yiri wò lójúpọ̀nà ìbéèrè àti ìdáhùn. ní àná àti sọ ọ̀rọ̀ nípa àwọn nǹkan mẹ́rin tí ó gbọ́dọ̀ wà lára ọkùnrin tó fẹ́ fẹ́ ìyàwó méjì tàbí mẹ́ta tàbí mẹ́rin. nínú àwọn ìbéèrè tó wà nílẹ̀ ìbéèrè arákùnrin wa kan ìbéèrè tó wà nílẹ̀ mi ò ní play voice note ẹni yẹn síta èmi ò máa gbọ́ èmi ò máa rọ fún yín àfẹnitọ́ bá fẹ́ kí n bóun gbé òun síta lókù kó notify mi pé ìbéèrè yìí o òun fẹ́ kí ayé gbọ́ ohùn òun bí bẹ́ẹ̀ kọ́ èmi ní máa ṣiṣẹ́ arọ́wàsí fún àwọn oníbéèrè. ẹni ìbéèrè ìbéèrè méjì ìbéèrè àkọ́kọ́ ó ní nígbà tí a sọ̀rọ̀ nípa ìjìyà sìnà nínú àwọn ẹ́písòdù tó síwájú ó ní ohun tá a sọ ni pé ẹni tí ò tí ì ṣèyàwó rí tí ò tí ì lọ́kọ rí ẹni tí wọn ò tí fa ìyàwó fún rí ẹni tí kò sì tí ì lọ́kọ rí ọlá sọ pé tíru ẹni bẹ́ẹ̀ bá ṣe ṣìnà yóò jẹ kòbókó ọgọ́rùn-ún àwọn tí wọ́n sì mọ̀yán náà dáadáa bíi mòpó bíi sọ́jà ni ó onítọ̀hún lẹ́yìn náà yóò wá lọ sí ẹ̀wọ̀n ọdún kan tàbí kí wọ́n lè kú òlù fún ọdún kan. ó ní tí ẹnìkan bá wá fẹ́yàwó obìnrin tí ò lọ ilé ọkọ rí tí ò wá bá ọmọbìnrin yẹn nílé gẹ́gẹ́ bó sì yẹ kó bá nílé ọwọ́ abi léèrè pé bóò lélẹ́yìí ṣe jẹ́ obìnrin yẹn wá sọ pé ó ti rí bẹ́ẹ̀ náà ni òun sì ti tọrọ àforíjì lọ́dọ̀ àlọ́ pé òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. ó ní ṣe áákà yẹn kún àsìkò jàìlíyà ẹni tí ó já sí pé a lè kà kún àsìkò jàìlíyà ṣé ọ̀wọ́ pé mo ti tọrọ àforíjì lọ́dọ̀ àlọ́ọ̀ lórí rẹ̀ tó ti tó mo sì ti ronú pìwàdà só ti tó ọkọ. láti gbà bẹ́ẹ̀. ìbéèrè rẹ̀ àkọ́kọ́ nìyẹn ìbéèrè rẹ̀ kejì ó gùn díẹ̀ ẹ wá jẹ́ ká kọ́kọ́ dáhùn ìbéèrè alákọ̀ọ́kọ́ rẹ̀. ni wọ́n ń pè ní jàhìlíyà asáàmọ́ ń gbọ́ kẹ́límà àsìkò jàhìlí mi. àsìkò jàìlì mi kí ni ìtumọ̀ jàìlìyà. wọ́n ń lo kẹ́límà jàìlìyà fún àsìkò kan tó síwájú ìgbédìde ànábì Muhammad sallallahu alayhi wa sallam àsìkò tó síwájú àsìkò tí Allah gbé ànábì Muhammadu dìde ní ànábì ní òjíṣẹ́ rẹ̀ àsìkò tó síwájú àsìkò yẹn orúkọ tá à ń pè ní àsìkò jàhìlíyà ní èdè òyìnbó wọn á sọ pé pre-islamic era pre-islamic era wọn náà ti gbọ́ pre. -islamic era. o sì mọ̀ tí ń jẹ́ islamic era àsìkò islam pre ìyẹn ni pé before àsìkò islam tí Allah fi rán anabiwa muhammad sallallahu alayhi wa sallam. so ohun tí wọ́n ń pè ní jàìlíyà òun ni àsìkò tí ò sí ànábì kankan níta tí ayé wà nínú òkùnkùn biribiri tí ayé wà nínú òkùnkùn ìbọ̀rìṣà tí ayé wà nínú òkùnkùn àìgbàgbọ́ tí ayé kún kẹ́kẹ́ fún àìmọ̀kan wọn ò mọ lọ́n lọ́kan wọn ò sì mọ ọ̀nà tí wọ́n gbà mọ́ lọ́n lọ́kan wọn ò sin lọ́hùn ìbọ̀rìṣà àti àwọn ẹ̀sìn mìíràn tí kìí ṣe ẹ̀sìn àlọ́ọ̀ ò ní wọ́n ń ṣe àsìkò tí wọ́n fi ń ṣe kínní yẹn là ń pè ní jàhìlíyà mo kọ ìwé kan tí mo rántí nísinsìnyí mo pè ní kẹ́límọ́tù ṣàhádà nínú ìwé kẹ́límọ́tù ṣàhádà ẹni tó bá ní lọ́wọ́ kó lọ wo bí mo ṣe yànnànà ohun tó ń pè ní jàhìlíyà nípìnlẹ̀ ó ní ṣe pẹ̀lú píríọ̀dù píríọ̀dù píríọ̀dù tí ayé wà nínú òkùnkùn tí ò sí ntí ń jẹ́ àrá kò sí ntí ń jẹ́ nìkan ìwọ ni bí kò ṣe pé àwọn òrìṣà àwọn ni wọ́n ń rúlu ayé. tẹ́nìkan bá wá sọ pé àsìkò jàìlíyà òun ni kí ló fẹ́ túmọ̀ sí bí ó jẹ́ àsìkò kan tó nítọ̀hún ò tí ì di mùsùlùmí that is the the simplest definition of jahiliya when you were not a Muslim. àsìkò jàìlíyà tá a máa ń tìràn mọ́ ìtumọ̀ ẹ̀ àsìkò tí o ò tí ì gbà pé la ilaha illallah muhammadu rasulullah ní àsìkò jàìlíyà rẹ̀ sọ̀rí àsìkò tí o ti gbà pé la ilaha illallah muhammadu rasulullah. o ò lè sọ pé o wà nù jàìlíyà mọ́ o wà ní àsìkò jàìlíyà ṣùgbọ́n tó súnmọ́ ni kí ìṣesí jàìlí wà lára rẹ kí ìṣesí jàìlí kó wà lára rẹ torí pé a rí sọ̀hábà kan tí ànábì sallallahu alaihi wasallam tó ń sọ nípa rẹ̀ pé ìwọ lágbájá ọmọ lágbájá jàìlíyà sì wà lára rẹ̀ jàìlíyà ó sì wà lára rẹ̀ ìyẹn ni pé àwọn ìwà tí ò bá ìsìláàmù lọ táwọn ará ìgbà ìmọ̀kan máa ń wù ọ̀kan irú rẹ̀ ó wà lára rẹ̀ lọ tún ṣe. kì í ṣe pé onítọ̀ ń wà nù jàìlíyà mọ́. gbogbo ìwà burúkú tí ò bá ti dá ìwàjà jàìlíyà ni bí àpẹẹrẹ nísìn ìpèpè ẹ̀yàmẹ̀yà ìpèpè ẹ̀yàmẹ̀yà nínú ìṣe àwọn ará jàìlíyà ni lásìkò jàìlíyà ìyẹn pre-islamic era àwọn èèyàn nígbà náà ogun ẹ̀yàmẹ̀yà ni wọ́n máa ń jà. tába tún wá rí mùsùlùmí kan lónìí tó pè rẹ̀ mùsùlùmí tóun náà tún fẹ́ máa jàjẹ́ ẹ̀yàmẹ̀yà á wàá sọ pé ìṣesí ìjà kan ó wà lára re kì í ṣe pé onítọ̀hún kì í ṣe pé yóò sọ pé òun wà nínú ìjà ìlíjà ìjà ìlíjà gangan ni pé kéèyàn wà nínú kúfúrú kó wà nínú ṣíríkù. kọ́mọ ti ìgbà islam àsìkò tí ò tí ìgbà islam ni àsìkò jàìlíyà rẹ̀ ṣé ẹ rí gbogbo ẹni tẹ́ ti gba islam tí wọ́n bí ń sínú islam tẹ́ ẹ̀ kàn ń ṣe wọ́nrawọ́nra tẹ́ ẹ̀ ń ṣe wọ́nrawọ́nra ìwọ̀n balẹ̀ lè kílẹ̀mù jàìlíyà mọ́ ohun tó yẹ kẹ́ ẹ máa sọ ni pé àìgbọràn àìgbọràn yín òun ló mú yín tẹ́ fi lọ kó sínú àràámù ṣé ìwọ mùsùlùmí tó ń gbowó èlé náà ọmọ kílèmù jàìlíyà àbówó èlé ọ̀gbọ́rí pé haramu ni ìwọ náà kílèmù jàìlíyà ìwọ obìnrin mùsùlùmá ọkùnrin mùsùlùmá ọ̀gbọ́rí pé zina haramu ni nínú ìsìlámù ọ̀gbọ́rí sọ fẹ́ sọ pé ni. once you are a muslim o ò lè sọ pé o tún wà nínú ìjà ìlíyà mọ́ ó ní àsìkò tó ń lò fẹ́ nù rẹ àsìkò tó ń lo ìfẹ́ nù rẹ àsìkò tó o ti mọ̀ wípé zina haramu ni àmọ́ nítorí wípé wọn ò lo òfin ìjìyà lórí onísìnà ọwọ́ á mú ọ lérò pé o lè kọ́kọ́ máa ba ilẹ̀ jẹ́ lọ eventually tó bá wá délé ọkọ ìwọ tọkọ lérò pé ọlọ́mọge ní ọ ọ wá bá ọ níbà ìbá adélébọ̀ fẹ́ẹ̀kì torí pé ojúlówó adélébọ̀ lẹ́ni tó lọ lé ọkọ rí tí ìṣẹ̀lẹ̀ ìkọ̀sílẹ̀ tara tàbí tẹ̀mí tó wáyé láàrin òun àtọkọ rẹ̀ la mọ̀ sí adélébọ̀ ọlọ́mọge lẹni tí wọn ò tí ì fàfọ́kọ rí now abẹ́ alámọ abẹ́ ọlọ́mọge ó mọ́ ní àbálé abẹ́ adélébọ̀ kì í ní àbálé kí láwàá pè wọ àlèkè ọlọ́lọ́mọge mọ́ torí pé ò lábàlé lábẹ́ mọ́ àtìlẹ́kè ò ní adélébọ̀ torí pé ò tí ì débì kankan bọ̀ mọ́tara rẹ jẹ o ò lè kílẹ̀mù jàìlíyà àfi tó bá gá sí pé o ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ni. mo ti sọ láìmọye ìgbà ìjọba nàìjíríà yóò jẹ ìyà lórí àìlòfin ọlọ́run lọ́jọ́ àlèkìyàmà ìwọ ọ gbọ́dọ̀ wá sápamọ́ sábẹ́ pé ìjọba nàìjíríà kò lòfin ìjọba nàìjíríà wọn ò lòfin ọlọ́run ìwọ náà wàá fẹ́ sápamọ́ sábẹ́ rẹ̀ ló ń ṣe sìnà ló ń jalè ló ń ta tẹ́tẹ́ ló ń ṣòwò rìbá and you call yourself a Muslim what type of Muslim you are what type of Muslim you are irú mùsùlùmí wo ni ọ́ mùsùlùmí máa ń sá fẹsẹ̀ ni ó sì mọ̀ pé tóun bá lu ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó bá ti ní ìjìyà àfi kò ń jẹ̀yà yẹn lọ́lọ́run fi foríjì òun ọ̀wá ń kílè mu ìlíyà sóòsẹ̀ gba ìsìláàmù ni ṣe bá ọmọ mùsùlùmọ́ ni ọ́ ṣe bí ìrìnràgbèràgbè tóun rìn káàkiri ní ìsìn èyí tí ìwọlé odúró sójú títì èyí tí ń fọ́ tí ọ̀láyà ń fọ́ tí ọ̀láyà ètí ń bù ń dì ń bù ń dì abala àbábọ̀ ọ̀ọ́dẹni tí wọ́n ti já abẹ́ rẹ̀ dànù ìgbà yẹn lọ́sẹ̀ wá ìgbà yẹn lọ́sẹ̀ wá daṣọ borí wọ́n á sìn ọ lọ sílé ọkọ wọ́n á máa sọ fọkọ rẹ pé àsìkò ọjà ìlíyà ni ṣé èèṣe e mùsùlùmá ní gbogbo ìgbà tó fi lọ dó sẹ́sífẹ́sì èèṣe e mùsùlùmá ṣé kírísẹ̀ ló pera rẹ ṣé ògún ló pera rẹ ni àbí tó fi ní jàìlíyà ni ìyẹn ṣe jàìlíyà ọmọ ọmọ rúfin ọlọ́run ni kọ́kọ́lọ́ dìyẹn mú bá ná so that à ń sọ eléyìí nítorí ìwọ tó o tí kò sí páńpẹ́ ó yẹ kó o mọ sunkún ní báyìí kéètì ẹ ti bàjẹ́ lórí ìyàpọ̀ ọlọ́run à ń rí ọ nírìí ọlọ́mọge èèṣọ ọlọ́mọge má o ò tí ì débì kan bọ̀ rí àlèpé ọ̀ládélé bọ̀ òdélé ọkọ tán ọ̀wá ń sọ pé àsìkò ìjà ìlíyà ni sọ ò ṣe kírísítẹ́nìtì rí ni sọ ò gbẹ́bọ rí ni sọ ò bọ ògùn rí ni kó o tó ronú pìwàdà. àbọ̀ ọ̀mọ̀ pé jàìlíyà ó ní í ṣe pẹ̀lú píríọ̀dù píríọ̀dù àsìkò níì àsìkò tí ò sí ìsìláàmù ní àyíká wa tàbí ìsìláàmù ti wà láyìíká wa àwa gangan àti ìgbà ìsìláàmù ọ̀wọ́ àsìkò tá a lè kílèmù jàìlíyà nìyẹn lórí ẹ̀ṣẹ̀ yálà lódìdí ìlú wa kò sí ìsìláàmù rẹ̀ yálà nílùú ìsìláàmù wà ń bẹ ṣùgbọ́n àwa gangan àti ìgbà ìsìláàmù gbogbo ń tá a bá ṣe láti. àsìkò yẹn ni wọ́n ń pè ní àsìkò jahiliya o ti wá gba Islam o ti ń borí o ti ń kásùbà ọ̀pá ìlàtì ọ̀ọ́ka ìlà ọ̀ọ́pá làtàrìtì ọ̀sáǹsẹ̀ wọ́nàwọ́nà wọ́nàwọ́nà náà ló ń ṣe òun wọ ṣòkòtò ọmọbìnrin ní ọ́ òun sì ń lọ́lẹ̀ òun lọ patí òun lọ jó disco òun lọ jó hip hop wọ́n wá ba abẹ́ rẹ̀ jẹ́ tán ọ̀rọ̀ wá di lọ ọkọ ọkọ ẹ wá yí ọ̀wọ́ gẹ́gẹ́ bí ọlọ́mọge kò wá bọ́ ọ níbọ̀ ọlọ́mọge mọ́ wọ́n wá ní àfẹ́ ìdákan ẹ bínú àsìkò jàìlíyà ni àsìkò jàìlíyà sọ jẹ́ kírísítẹ́nì rí ni àbò ọjọ́ ológun rí àbò ọjọ́ sọ̀gùn rí ṣèbínú ìdílé mùsùlùmí ní bí ọ sí bó o ṣe pa ìjọsìn lára ló tún parẹ́ lára níbi ìyapa ọlọ́run ọpẹ́ ẹ̀sìn lára irun rẹ kò gún régé àwẹ̀ rẹ kò gún régé bó o sì wá pàjọsìn lára láyé rẹ bẹ́ẹ̀ náà ló tún pa ara rẹ lára pẹ̀lú àwọn ìyapa àṣẹ ọlọ́run. mo pàdé ọmọbìnrin kan ní yunifásitì Ìbàdàn èmi àti ẹ̀ àjọ jẹ́ cosmate ó wá christian ó jẹ́ christian. ní àsìkò strike kan tó wáyé lásìkò tá a fi ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ that was 1998. nígbà tá a ti ń gbúròó pé strike action máa ṣẹlẹ̀ èmi àtọmọ yẹn gẹ́gẹ́ bíi cosmate mi àjọmọ́ ń sọ̀rọ̀ ọ wá ní àbá ah, ọlọ́run fẹ́ kan fún mi ó ní tásùbà fi strike lásìkò yìí tásùbà fi lè strike lásìkò yìí òun ò lè jẹ́ kán ba ayé òun jẹ́ tọ́wọ́n bá padà wọ skul padà òun ó ti wed ah mo ní ṣe bí ẹ̀yin tẹ́ jẹ́ kírísítẹ́nì ẹ kọ́kọ́ máa ń fẹ́ gba gbogbo oyè tàkẹ́ tó lọ lé ọkọ ni à ó láyé yóò ti bàjẹ́ láyé yóò ti bàjẹ́ ẹ mo ní bọ́ọ̀d ṣebí Jésù ti kú sórí igi àgbélébù fún yín à ó ní máa wù ẹ́ ó ní Jésù kú sórí igi àgbélébù fún ta ni ó ní ọ̀nà tó dá fún ara rẹ ọ̀nà tó dá ó wá lú èdè kan ó ní gbogbo ẹ̀ṣẹ̀ tíyàn máa ń dá tí mo rí òun ó ní ẹ̀ṣẹ̀ sìnà ó ní bọ́dí èèyàn nìyẹn jẹ́ ń yà ọlọ́kọ̀ òun gbọ́dọ̀ bóun nílé ni gẹ́gẹ́ bí ọmọlúwàbí ọ̀nà tó ń bá lọ ṣe sì náà ṣé Jésù ní àjẹ ìyá rẹ̀ fóun ni àbí kí ni mo ń sọ ìgbóni àti ẹ̀yin tà ń sọ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ̀ ń sọ ni mò ń bá yín rọ̀ lọ́dọ̀ àwa mùsùlùmí Muhammadu ìyá ti wà òǹkàlùkù ni ó jẹ́ ń bá dá lọ́rùn làbá go strike lásùn bá go strike o. ó tó sùn mẹ́fà wọlé nígbà tí ó padà wọlé báyìí ọkàn tó wáá fi òkà hàn mí ni ó ní àfà ó ní mo ti wed sórí ó ní mo ẹni tó gbà kẹ́nìkan ó bò ń àwọn bá dá ìwọ ló jẹ̀yà rẹ̀ ọwọ́ à ń fi òfin ṣeré ọwọ́ lọ kí ọ̀dẹ̀ tí ń dó sẹ́sẹ̀ títì wọ́n ti á bayé ẹ jẹ́wọ́ ààbọ̀ kẹ́ni tó gbé ọ tó wá gbé ọ ọ wá ń kílèmù jàìlíyà jàìlíyà kọ́ jàìlíyà ni mọ́ tètè lọ túbá mọ́ tètè ṣàfùsìnà ìyẹn báyẹn ó ti wá ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ ọ̀bẹ ṣe kí ni ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ ọmọ sọ ọ̀bẹ nù ọ̀bẹ ti ti ṣe ọwọ́ rẹ o ọ̀bẹ ti ṣe iṣẹ́ ọwọ́ rẹ káwa sọ pé wá wáyé bẹ́ẹ̀ kí ni wọ́n ń retí látọ̀dọ̀ ọkùnrin alákọ̀ọ́kọ́ náà ọkùnrin tó bá ti mọ̀ wípé èròǹgbà ahun lórí ọlọ́mọge ni pé tóun ọ̀bá bá ń lé ìgbéyàwó yẹn ò lè láàbù má wulẹ̀ fẹ́ wọlé má fẹ́ wọlé torí pé ọkùnrin míì bẹ́ẹ̀ ṣe rí un òun gan dáàbò bo ara rẹ̀ òun gan kọjá bàálé ìlẹ́gá lè ó sì ti nípinnu pé tóun bá fi lè fọlọ́mọge tóun ọ̀bà bá ń lé wàhálà ni wàhálà míì tí ò jẹ́ kí obìnrin míì kó gbádùn lé ọkọ rẹ̀ ìpìlẹ̀ nìyẹn. ohun tí ọba ti wá ní jẹ́ kí ìgbéyàwó kó ẹ tètè yanjú ẹ̀ láti pilẹ̀ tọ́ ọ bá ti mọ̀ pé ọlọ́mọge tó o fẹ́ fẹ́ tọ́ bá ti sọ fún ọ pé kó o tẹ̀nú dáadáa só o ti bà yé ara rẹ jẹ́ tíwọ ọkùnrin bá ti mọ̀ pé ẹ̀mí rẹ ò ní kó o mọ̀ wulẹ̀ fẹ́ wọlé ẹ̀mí àwọn kan kó o pàápàá jùlọ irú rẹ̀ tó náà ṣe bẹ́ẹ̀ rí tó jọkùnrin ẹ̀mí tiẹ̀ gbọ́dọ̀ kó o ẹ̀mí tiẹ̀ ó gbọ́dọ̀ kó o ìyẹn jẹ́ kókó kan tá a gbọ́dọ̀ dì mú. ká wá sọ pé ẹ̀mí ọkùnrin kó obìnrin ló ti rìnrìn kúrìn síwájú. Si ó ti rìn kùnrin ọkọ ẹ̀ wá lérò pé òun ọba ńlé kò wá bá ńlé ọwọ́ abiléèrè sísà bóun ló ṣe jẹ́ tẹ́ fi di ọlọ́mọge fẹ́ẹ̀kì àbí wọ́n ti fà ìfọkàn rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó ní rárá o àsìkò rẹ́gbẹ̀rẹ́gbẹ́ òun ló ń bọ́ sọ́wọ́ o òun sì ti tọrọ àforíjì òun sì ti túbá. òun ò jẹ́ sí irú ẹ̀ láyé òun. arákùnrin wa ń béèrè wípé ọ̀rọ̀ tó sọ yìí tó wà bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ sọkọ ẹ̀ ni ó fìyẹ́ ẹ̀ kì í ṣe ọkọ rẹ̀ ni ó fi yẹ ẹ jẹ́ ká sọ pé ó ti ṣe sì náà yẹn kẹ́ ẹ tó fẹ́ra yín ó sì lóun ti tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run òun ti bá kí wọ ọkọ rẹ̀ ó gbà bẹ́ẹ̀ kí wọ ọkọ rẹ̀ kó wọ náà gbà bẹ́ẹ̀ pàápàá jùlọ tó bá gá sí pé wọ náà kírímínà wọn náà tí wọn náà ti ṣerú ẹ̀ kí ló nígbà bẹ́ẹ̀ sì tí ò ti gé fọ́ọ̀nà o ẹnìkan jábẹ́ ẹ ìwọ náà já ẹ lòmíì ọlọ́run wa taari yín síra yín ẹ kí ìsara yín o. sọ wá rí pé ti òun ti tọrọ àforíjì òun kò garanti pé kò ní í jẹ̀yà yẹn lọ́dọ̀ ọlọ́run kò garanti ẹ̀ mo ti sọ síwájú lọ gbọ́nú ẹ́písòdù tó síwájú ìjìyà tọ́lọ̀ ń gbé kalẹ̀ fún sìnà àfi kó ní sìnà ó jẹ́ ìjìyà yẹn àfi kó jẹ́ kó jẹ́ yẹn ní òfin ráforíjì tó dájú tí ò bá wá rí ìyà yẹn jẹ pẹ̀lú sábàbí pé orílẹ̀-èdè nàìjíríà tàbí orílẹ̀-èdè tó wà wọn ò fààyè gba irú ìjìyà bẹ́ẹ̀ àwọn àáfàá wọn kàn má bà wá àbá ní o torí pé kò lè parẹ́ kò lè dá fìyà yẹn jẹrẹ bàbá rẹ̀ ò lè jẹ́ níyà yẹn ẹnìkan kò lè jẹ́ níyà yẹn àfijọba ìjọba nìkan ló lè jẹ́ níyà yẹn káti ẹ̀ sọ pé òun gẹ́gẹ́ fún ara rẹ̀ tó dá ọ̀ràn ọ̀fà rẹ̀ ẹ̀ka lẹ̀ pọ̀ ń fẹ́ jẹ̀yà wàláì kò sẹ́ni tó lè jẹ́ níyà yẹn àfijọba àfijọba àlú ẹ̀ ẹ jẹ́ fún yín lápẹ̀rẹ̀.